الله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 فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حث على ذلك النبي صلى الله عليه وسلم ورغب فيه في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمان عباد الله مواصلة لحديثنا حول حقيقة الإسلام فاليوم إن شاء الله سنتطرق إلى الركن الأخير الركن الخامس والأخير من أركان الإسلام الذي ينبغي على كل مسلم ومسلمة أن يحافظ عليها حتى يكون مسلما بمعنى الكلمة عباد الله الركن الخامس من أركان الإسلام هو الحج هو الحج حج بيت الله الحرام اعلموا عباد الله أن هذا الركن ثبت الأدلة ثبتت بالأدلة من الكتاب والسنة مشروعية هذا الركن الخامس من أركان الإسلام وقد ورد من آيات كثيرة حيث ذكر الله سبحانه وتعالى هذا الركن الخامس من أركان الإسلام ومن هذه الآيات قوله تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وهذه الآية دليل واضح على أن الحج أو حج بيت الله الحرام فرد آه، في الإسلام وركن من أركان الإسلام ومما يوضح ذلك ما ثبت عن النبي صلى الله عليه وسلم من حديث عبد الله بن عمر رضي الله عنهما الذي نكرره في منذ آه، بعد أسابيع ألا وهو بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت لمن استطاع إليه سبيلا وهذا الحديث يدل أيضا على أن الحج آه، ركن من أركان الإسلام وهذا الركن يتطلب الانتقال يتطلب السفر إلى بيت الله الحرام في مكة المكرمة وقد كان حج بيت الله الحرام موجودا قبل بعثة النبي صلى الله عليه وسلم حيث أمر الله سبحانه وتعالى أبان إبراهيم عليه السلام بأن يؤذن في الحج في قوله تعالى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وأمره الله سبحانه وتعالى وابنه إسماعيل عليهما السلام أن يطهر آه، بيت الله سبحانه وتعالى للطائفين والعاكفين والركعي السجود واعلموا عباد الله أن العرب منذ ذلك الوقت لا يزالون يحجون لكنهم كانوا يطوفون بالبيت الله الحرام عريانا ولما بعث الله نبينا محمدا صلى الله عليه وسلم بالإسلام نهى النبي صلى الله عليه وسلم عن الطواف بالبيت ببيت الله الحرام عريانا ولذلك أصبح الحج ركنا من أركان الإسلام ولم عباد الله أن آه، فردية الحج أو ركنية الحج في الإسلام آه، لا بد أن يكون مع الاستطاعة وإلا إذا لم يكن هناك استطاعة لأحد لمسلم وليس بواجب عليه آه، أن يقوم بهذا الركن آه، العظيم واعلموا عباد الله أن هذا الحج له أركان له أركان وهذه الأركان هي الإسلام والبلوغ والحرية وكذلك الاستطاعة وهذه وهذه الاستطاعة على ثلاثة آه، أقسام الاستطاعة البدنية أي صحة البدن والاستطاعة المالية وكذلك أمن الطريق لابد من آه، أن أن يكون أن تكون الطريق آمنا قبل أن يكون الحج واجبا وإذا كان الذي يريد الحج إذا كان امرأة فيزاد على ذلك وجود المحرم قبل أن يكون الحج آه، فرضا عليه وثبت عن النبي صلى الله عليه وسلم أيضا من حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم خطبهم ذات يوم فقال صلى الله عليه وسلم إن الله فرض عليكم الحج فحجوا فقال رجل أقول آمن يا رسول الله فسكت صلى الله عليه وسلم hatta hatta qala dhalika ay hatta qalaha salasa wa qala lahu an-nabi sallallahu alayhi wa sallam law qultu na'am la wajabat law qultu na'am la wajabat wa la mastata'tum وهذا أيضا يدل على أن الحج واجب ووجوبه يعني مرة في العمر أدوك فالله بالك ولا أترى إجابتك مع النبي صلى الله عليه وسلم عليكم كي الله بالك ولا عليكم يا جنجتان kó máa bá wọn sàbí ànábì kó máa bá gbogbo ẹni tó bá wà lórí ìlànà ànábì sallallahu alayhi wa sallam tí tí ó fi di ọjọ́ òfin dàlùkìyàmà ẹ̀yìn rúṣin ọlọ́wọ́n bá alikiola gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ fúnra wa ní gbogbo ìgbà ipe ọ̀rọ̀ ọlọ́wọ́n bá alikiola èyí tí ń ṣe alukur'an ìlànà anábì sallallahu alayhi wa sallam nínú àlámàrí ẹ̀sìn wa ìlànà anábì sallallahu alayhi wa sallam níbi tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé wa eléyìí ló lóore jù òun náà ní sì máa gbé èèyàn lọ síbi ìyọnu ọlọ́run ọba àríkẹ́ ọlá tó bá dijọ́ òfin kìyàmà bákan náà a máa rán ara wa létí pé ká lọ lè mọ̀ ìpé gbogbo ń tá a bá ti pè ládàádáálẹ̀ nínú ẹ̀sìn ká lọ lè mọ̀ ìpé lánù ká ìpé àkèé gbé ní lọ síbi ìyọ́nà ọlọ́run ọba àlekíọ́lá a máa gbé ní lọ síbi ìbínú rẹ̀ ní tó bá dijọ́ ògbé dàlùkìyàmà ẹ̀yà orísun ọlọ́run ọba àlekíọ́lá ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run nípa apá àbòsí ẹ ká bẹ̀rù ẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ọba àlekíọ́lá ṣe pa wá láṣẹ ìbẹ̀rù rẹ̀ nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà nínú alukur'an gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam bóun náà ṣe máa ń ṣe wá lójú táwa lọ lè mọ̀ pé ìpáyọ̀ ọlọ́wọ́ bá àlejò látà ń sọ yìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí pátápátá ẹ máa ṣe nílé mọ̀ ipe ẹlòmíì tó bá rí ẹnìkan tó sa ìdá tó sa burú tó jẹ́ pé irú aburú ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà yóò mọ̀ gbé káàkiri pé ẹ̀tún rí lágbájá ni àtibáwé sàfà ẹ̀ àtẹni tó jẹ́ àfá àtẹni tí èsà àfá gbogbo apátápátá agbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run kájìnà sí tọ́lọ̀ ọba àlékiọlá ní kájìnà sí kásì máa ṣe tọ́lọ̀ ọba àlékiọlá pawá láṣẹ lásìkò tó ní a ṣe kálọ̀ lè máa pé ìbẹ̀rù ọlọ́run ọba àlékiọlá yìí òun náà ni ó mú ni mú wa rí ìyọnu ọlọ́run ọba àlékiọlá tó bá di jọ́ ògbédà kìámà òun náà ni ó sì gbé wa jìnà sí ìyà tí ó gbé wa jìnà sí ìbínú ọlọ́run ọba àlékiọlá tó bá di jọ́ ògbédà kìámà ẹ̀yẹrú sí ọlọ́wọ́ bá àlekíọ́lá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a ti ń bá bọ̀ nípa ìsìláàmù òdodo nípa níta ń pè ní ìsìláàmù nípa apá láti bí ọ̀sẹ̀ mélòó kan lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́ bá àlekíọ́lá a sọ̀rọ̀ nípa ẹlẹ́ẹ̀kẹrùn-ún nínú àwọn erigun ìsìláàmù tó jẹ́ pé òun náà ni ìgbẹ̀yìn nínú àwọn àrkánù ìsìláàmù gẹ́gẹ́ bá sọ fúnra pé ẹ̀sìn ìsìláàmù tá a rí ẹ̀sìn kan ní tá a mọ lórí àwọn orígun kan ẹ̀sìn kan ní tó ní àwọn ìpìlẹ̀ tó jẹ́ pé àwọn ìpìlẹ̀ yìí a gbọ́dọ̀ yówó a gbọ́dọ̀ jẹ́ kó yí gẹ́ kábàá lè jẹ́ mùsùlùmí òdodo gẹ́gẹ́ bó ṣe ká jẹ́ mùsùlùmí nínú àwọn ìpìlẹ̀ yìí nínú àwọn orígun yìí òun náà ni alhaj aw hajj bayti lahil haram òun náà ni kí a ṣe hajj gẹ́gẹ́ bá ṣe máa wí nínú èdè yorùbá ni ìpìlẹ̀ yóò bá ò fẹ́ ní orúkọ kankan tá a pè jù pé à ń ṣe hajj lọ wọn là ń lọ hajj wọn là ń ṣe hajj wọn làwọn alálàájì gbogbo eríṣiríṣi ọkọ̀ tá a bá ń pè yóò máa túmọ̀ pé kí ni yóò máa túmọ̀ táwa náà ń sọ nínú orígun ẹ̀sìn Islam ni hajj tá a ń sọ fúnra wa yìí erígun kan ni nínú erígun ẹ̀sìn Islam pẹ̀lú àwọn ẹ̀rí látinú Al-Qur'an pẹ̀lú àwọn ẹ̀rí látinú hadith anabi sallallahu alayhi wa sallam ipe hajj tá a ń sọ yìí erígun ni ọ̀ranyàn ló jẹ́ nínú ẹ̀sìn Islam àwọn ya pọ̀ nínú alukur'an tọ́lọ̀wọ́ àdìkì ọlá tí ń tọ́ka wa sínú hajj hajj tá a wá ń sọ fúnra wa yìí hajj ti ń bẹ tipẹ́tipẹ́ síwájú kọ́lọ̀wọ́ àdìkì ọlá tó gbé ànábì sallallahu alaihi wasallam dìde ni hajj ti ń bẹ látàyé bàbá wa ànábì ibrahim alayhi salam tó yẹ pé òun náà lọ́lọ́wọ́ àdìkì ọlá paláṣẹ ipe kó ma kàábà ibi tá a ń ṣe hajj lọ ń ti ń bẹ látàrí ànábì Ismail débi pé ọlọ́wọ́ bá àlékè ọlá ó pa ànábì Ismail láṣẹ ike wa azrin fi nasi bil hajj ìrẹ ànábì Ibrahim alayhi salam pépè pé àwọn èèyàn ipe kan wá ṣe hajj kan wá ṣàbẹ̀wò lé ọlọ́wọ́ bá àlékè ọlá ọlọ́wọ́ bá àlékè ọlá ní pè wọ́n ya'tuka rijalan wa ala kulli damir àwọn èèyàn ó wá àwọn ẹlòmí ó wá lórí ẹsẹ̀ wọn ó gùn rìn wá láti wá ṣe hajj ni àwọn ẹlòmí ó gùn nǹkan ọ̀gùn léríṣiríṣi nǹkan ọ̀gùn tọ́lọ̀ ọba àlekẹ́ ọláníwógùn láti gba ohun ń sọ yìí làǹkúmi ni wọ́n ń gùn lásìkò tá à ń sọ yìí wọ́n ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ń gun ẹṣin nígbà tó padà yá ọlọ́run ọba àlekẹ́ ọlá tó padà wá ń dá àwọn nǹkan míì táwọn èèyàn gùn láti lọ lè ṣe hajj lónìí bẹ́ẹ̀ bá fẹ́ lọ mọ́kà bí ò bá sì gun bàálù àyàfẹ́ tí bá ń gbé ẹ̀gbẹ́ mọ́kà lókù ní òní gun bàálù lọ kò sẹ́ni tí ó ní lónìí gbà tẹ́mi wá lọ mọ́kà láti ilẹ̀ yóò ọkọ̀ làwọn wá gùn lọ àbí kẹ́tẹ́kẹ́tẹ́ lòún gùn àbí ràǹkùnmí lòún gùn gbogbo eléyìí náà nínú àwọn oore ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá tó ṣe fún wa tó jẹ́ pé oore náà ò dúró oore náà ń tẹ̀síwájú ni ó tún wá wọlọ́wọ́ bá àríkẹ́ ó tún lè dá nǹkan míì tí ó tún fásì ju bàálù lọ ó tún lè dá nǹkan míì tí ó tún yára ju bàálù táwọn ò pé wákàtí mẹ́fà láti nàìjíríà láfi dé sàwọn tó bá wọlọ́wọ́ bá àríkẹ́ nínú agbára ẹ̀ ó tún lè dá nǹkan mi tí ò ní ju wákàtí mẹ́ta lọ tí ò ní ju wákàtí méjì lọ nítorí pé nígbà tí mọ́tò fi tẹ̀tẹ̀ dé kò sẹ́ni tó mọ̀ pé nǹkan kan tó wà tí ó tún fáàsì tómátò tí ó fáàsì tómátò fàdé kò pé ó tún wá fáàsì jù bẹ́ẹ̀ lọ so látara àti eléyìí ọlọ́run bá alekẹ́ láti pa ànábì Ibrahim láṣẹ ebé kó pépè àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí sí hajj lágbà tá ànábì Ibrahim ti pépè àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sí hajj tó fi débi pé kọ́dà nígbà táwọn lárúbáwá nígbà tí wọ́n wà ní jahiliya wọn a sì máa ṣe hajj tá à sọ yìí bó ti ẹ̀jẹ̀ pọ́nà tá àgbà táwọn gbà ṣe ó yàtọ̀ sí

ọlọ́wọ́ bá alikẹ́ lásọ fún wa nínú alukur'an inú suratu ali imran ọlọ́wọ́ bá alikẹ́ lá ní walillahi ala nnasi hijjul bayt man istata'a ilayhi sabila ọlọ́wọ́ bá alikẹ́ lá ní ọ̀ràn ìyàtọ̀ ní lórí gbogbo èèyàn pátápátá ẹni tó bá ti pẹ́ra ẹni mùsùlùmí ọ̀nà ìyàtọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní fún pé kó lọ sàbẹ̀wò lé ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ibi kó lọ lè ṣe ìjọsìn nílùú maka kó lọ lè ṣe hajj ọlọ́wọ́ bá àríkẹ́ wá ní láàrin bàdísítà tó ilé ìṣẹ́bí ìlà ẹni tí ìgbàláyè bá wà fún ẹni tó bá ní agbára láti lọ lè ṣe hajj òun náà ló ṣe ọ̀nà yẹn fún látara àyà yìí òun náà láti rí gbọ́yé ipe orígun tí hajj jẹ́ nínú ẹ̀sìn Islam ọ̀ranyàn tó jẹ́ ọ̀ranyàn tó ní májẹ̀mú ìlágbára ni ọ̀nà tó ní májẹ̀mú ní kápá láti ṣe hajj ni yàtọ̀ sí àwọn nǹkan míì nínú àwọn tó jẹ́ orígun ẹ̀sìn islam tá a bá lọ lè wò á rí pé anabi sallallahu sallam anabi náà jẹ́ oyé wa nínú hadith rẹ̀ tá a fi mọ̀ pé erigun kan nínú erigun ẹ̀sìn wa òun náà ni hajj tá a sọ wa yìí òun umar radiyallahu anhuma bíta nàbí sallallahu alaihi wasallam tí ń sàlàyé ọ̀nà tí wọ́n mọ̀ ìsìláàmù lé lórí anábì ní wọ́n mọ̀ ìsìláàmù lórí nǹkan márùn-ún anabi wa bẹ̀rẹ̀ sí ká ìta anabi kágbẹ̀yìn òun náà ni hajju baiti láyé òun náà ni kéyò sí kíni wà hajji libẹ́yì ní manistatọ́ àìlẹ́ ìsẹ̀bílà anabi ní kéyò sí àbẹ̀wò lé ọlọ́wọ́ bá àríkíọlá kéyò sí hajji yìí anabi náà wá fi kún pé ní manistatọ́ àìlẹ́ ìsẹ̀bílà anabi wa ní fún ẹni tó bá sí kíni fún ẹni tó bá lágbára láti ṣe hajji dáhùn sọ fúnra wa yìí kò dàbí àwọn tó kù nínú àwọn erigun Islam ọ̀nà wo ni ó gbà tí òfin dàbẹ́ ìyàtọ̀ wà láàrin wọn inú àwọn ìyàtọ̀ wà láàrin wọn ìyàtọ̀ méjì ni inú ìyàtọ̀ tó wà láàrin wọn òun náà ni pé gbogbo àwọn elétò ìsìláàmù tó kù kò síbi tá a wà tá ti lè ṣe kò síbi ó wà kò tán la ilaha rasulullah kò gbọdọ̀ yẹ pẹ̀lú rẹ gbogbo bí tán wá wù ó bí ọ sí ọ máa kí òun bẹ̀ náà ni kò àmọ́ ọ̀rọ̀ hajj ò sí níbẹ̀ níbẹ̀ hajj ní bùkátà sí kéèyàn ó kú ní gbogbo tẹ́yìn bá wà kéèyàn wá lọ sí àyè tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá pa wá láṣẹ láti máa ṣe hajj òun náà nílé ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá abẹ́wọ̀ nínú ìyàtọ̀ tó wà bẹ́nu nínú ìyàtọ̀ tó tún wà níbi alámọ̀rí hajj yìí òun náà ni pé gbogbo àwọn tó kù nínú àríkánù Islam a gbọ́dọ̀ yẹ a gbọ́dọ̀ bò láti máa ṣe é tí táàfi jáde láyé tá a bá ti wà nínú àwọn tí ó ṣe kíni nínú àwọn tí ẹ̀tọ́ rẹ̀ pé lè lórí ṣàádàtò la ilaha illallah o gbọ́dọ̀ nígbà tí mo ti wí ni ìrun kíkí ó kì tó ni tó bá wà nínú ẹni tí ó yọ zàká túláàsì ló fi máa yọ zàká tó fi jáde láyé tó bá sì wà ní tó bá sì dínú àwẹ̀ náà túláàsì ló máa gbà ẹ̀rí hajj tiẹ̀ ẹ bá rí kí ọlá ṣe ní ọ̀ranyàn ẹ̀kan ṣoṣo fún wa ọ̀ranyàn ẹ̀kan ṣoṣo lọ́wọ́ bá àlékiọlá ṣe nínú gbèsè ayé wa tá a bá wo nǹkan tó lọ́wọ́ bá àlékiọlá ṣe fún wa yìí a rí pé orí ńláńlá ni tí sì ń túmọ̀ pé ọlọ́wọ́ bá àlékiọlá ìmọ̀ rẹ̀ rọ kiri ká gbogbo nǹkan ń túmọ̀ pé ọlọ́wọ́ bá àlékiọlá ló mọ tó ti ṣẹlẹ̀ kọjá òun náà ló sì mọ tí ó padà ṣẹlẹ̀ tí tálíkì amòfìdé lásìkò tọ́lọ́wọ́ bá àlékiọlá ń sọ ájì dọ̀nà tó ṣe ájì lófin fún wa yìí tọ́lọ́wọ́ bá àlékiọlá bá ní ká máa ṣe lọ́dọọdún ipa àwọn ká láti máa ṣe lọ́dọọdún ṣe gbogbo àwọn tán ń gbé mùsùlùmí lásìkò tá a sọ yìí náà gbogbo wọn pátápátá náà wọn ò jìnà sí ìlú maka ẹ̀yẹ́ tó ikú ń ní ó máa ṣe hajj lọ́dọọdún ó lè ní kápá láti máa ṣe àmọ́nà ọba alékiọlá ó ti mọ̀ kí ní ó padà ṣẹlẹ̀ ó ti mọ̀ pé àwọn tí ó padà wáyé ìlú ó padà fẹ̀ ayé ó padà fẹ̀ mùsùlùmí ó padà wà káàkiri ayé lórígun mẹ́rin ayé mùsùlùmí ó wà tó wá wá jẹ́ ọ̀ràn yàn lọ́dọọdún ni ọ̀nà bùlà àbágbà Abu Hurairah radiyallahu anhu inú hadith tó wà nínú Sahih Bukhari ó ní ànábì sallallahu alaihi wasallam ó ní khatabana rasulullah sallallahu alaihi wasallam ó ní ànábì ṣe kútùbà wa sọ̀rọ̀ ń kan ànábì wa sọ yí pé qad farada Allahu hajj anábì wá ní ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ó ti ṣe hajj lọ́nà àyàn fún yín o fàhójú ọya gbogbo yín o ẹ̀yà lọ́lẹ̀ ṣe hajj hajj ti di ọ̀ràn àyàn lórí yín ẹlọ́lẹ̀ ṣe hajj ìkànnì àwọn tó wá wà bẹ́ẹ̀ lọ́jọ́ náà nínú àwọn sàábì ànábì ọwá ní ilé ànábì sallallahu alaihi wasallam aqulla àmì ya Rasulullah ṣé hajj tó ní àṣẹ yìí nígbà tá a mọ̀ yìí pé nínú oṣù Dhul-Hijja òun náà láti máa wáyé oṣù Dhul-Hijja tá a sì rí a máa para ní gbogbo ọdọọdún ni aqulla àmì ya Rasulullah ilé ànábì sọdọọdún láàmọ̀ ṣe hajj ni sáàmà ṣe hajj lọ́dọọdún ni anábì wá dákẹ́ fasakat anábì wá dákẹ́ hatta qalaha thalatha arákùnrin yìí tún wá tún ọ̀rọ̀ ìbéèrè ẹ̀mẹ́ta ló bèèrè lọ́wọ́ anábì sallallahu alayhi wa sallam nígbà tó wá bèèrè lọ́wọ́ anábì sallallahu alayhi wa sallam ẹ̀ anábì sallallahu alayhi wa sallam anábì wá sọ fún pé law qultu na'am lawajabat anábì ní tí n bá fi lè sọ fún ọ pé tánà ìta sọ pé náà lọ́jọ́ tá ń sọ yìí ni kò bá di wàhálà sún kálukú wa lọ́rùn lónìí níbo láti di two million níbo láti one two one point three kan million táàsì tún gbọdọ̀ mọ́ lọ tó jẹ́ pé àìlọ rẹ̀ kò ní já jẹ́ mùsùlùmí níbo làbá wa sá sí anabi sallallahu alayhi na'am tí n bá sọ fún ọ pé bẹ́ẹ̀ ni ìbéèrè tó Rasulullah ṣé gbogbo ọdọọdún ní rẹ ànábì tí na'am ànábì la wajabat ó ti dọ́ra yanu kò sẹ́ni tí ó gbọ́dọ̀ anábì wá ní làmásítà tó àtún tó bá wá dọ̀ràn yẹn báwọn ẹ̀ ní lágbára láti máa ṣe kíni láti máa ṣe eléyìí náà ní ẹ̀rí fún wa táàfi mọ̀ yí pé àṣé ẹ̀kan ṣoṣo òun náà ní hajj ṣíṣe ẹ̀ nínú ìgbésí ayé ọmọnìyàn

الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الجزاء عباد الله اعلموا أن الحج ركن من أركان الإسلام وله وله شروط وأركان وفضائل ومن شروط صحة الحج عباد الله الإسلام والبلوغ والحرية والاستطاعة ووجود المحرم يعني في قضية المرأة ولم عباد الله أن أركان الحج هي الإحرام والطواف والسعي بين الصفا والمروة والوقوف بالعرفة وبيان البيان التفصيلي للحج يوجد في آه، بطون أمهات كتب الفقه يجب علينا أن نلجأ إلى العلماء حتى نكون على علم ويقين فيما يتعلق بهذا الفرض ومن فضائل الحج عباد الله أن الحج يمحق الذنوب كما ثبت عن النبي صلى الله عليه وسلم أنه قال من حج لله عز وجل فلم يرفض ولم يفسق رجع كيوم ولدته أمه وكذلك من فضائل الحج أن جزاءه الجنة كما ثبت أيضا من حديث من حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة وكذلك عباد الله الحج جهاد المرأة كما ثبت عن النبي صلى الله عليه وسلم لما قالت له أمنا عائشة, عائشة رضي الله عنها قال يا رسول الله نرى الجهاد أفضل, أفضل العمل أفلا نجاهد أفلا نجاهد قال له النبي صلى الله عليه وسلم لا ولكن أفضل الجهاد حج مبرور adúgbò fún ọlọ́wọ́ bá àríkíọ́lá atọ́rọ̀ ìkẹ́ àtìgbẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam àríkún kí ọlọ́wọ́ bá àríkíọ́lá àríkún orí ajé jẹ náà ọlọ́wọ́ bá àríkíọ́lá kó bá bá wọn sàábì ànábì àdúgbò àwọn tó wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam tí tí ó fi di ọjọ́ ẹ̀san ẹ̀yà rúṣin ọlọ́wọ́ bá àríkíọ́lá bẹ́ẹ̀ bá yìí sàlàyé fúnra wa pé hajj ká lọ sí ilé ọlọ́wọ́ bá àríkíọ́lá ilé ọlọ́wọ́ bá àríkíọ́lá bèèwọ̀ kama yìí pé erigun kan ni nínú erigun ẹ̀sìn wa bẹ́ẹ̀ ni ọ̀ràn yẹn ni láti wá ti ṣe hajj yìí ní ìbámu pẹ̀lú bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe pa wá láṣẹ nínú hadithu rẹ̀ tánàbí ní khudhu anni manasikakum anabi ní gbogbo ọ̀nà tẹ́gbà ṣe hajj pátápátá látòkè délẹ̀ anabi ní ọ̀dọ̀ tèmi ni ẹ ti mú ẹ má mú nínú àlàáda yín ẹ má mú nínú ọgbọ́n eré ẹ má mú nínú ìfẹ́nu ẹ mú látọ̀dọ̀ ọlọ́wọ́ bá àlekẹ́ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam àìlọ hajj káwá kó nákàlí lọ ká ní wọ́n ní àdébì sàárẹ́ ànábì wọ́n ní ká fa nákàlí bẹ́ẹ̀ àìlọ hajj káwá fún ọ ní kíní kan kan ní wọ́n lọ lè sàṣẹ́ yìí ó ṣe hajj nípa àwọn bá alaihi wasallam kó ṣe mú wá fún ọ ní nígbà tí èsì pọ́ gbé wa gẹ́gẹ́ bí ẹ̀sìn túláàsì ní ká tẹ̀lé ànábì alaihi wasallam ká ṣe bá nàbí sallallahu alaihi wasallam ṣe ṣe àyẹ̀wò sí ọlọ́wọ́ bá rí kí ọlá inú àwọn mọ́jẹ̀mú hajj òun náà ní al-islam túláàsì ní kẹ́yẹ̀ jẹ́ mùsùlùmí orí ọba ṣe wò ó lówó tó kò bá ní bàálù tiẹ̀ kó máa fò káàkiri kó lè bà síbi tó bá wù ú irú ẹni bẹ́ẹ̀ tó bá lóun ṣe hajj ọkàn dààmú ara rẹ̀ lásán ni èèyàn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí síwájú kó tó ṣe hajj kó jẹ́ mùsùlùmí yàní kó jẹ́ mùsùlùmí fúnra rẹ̀ tó jẹ́ mùsùlùmí tí gbogbo èèyàn mọ̀ pé mùsùlùmí ni àbí kó jẹ́ mùsùlùmí ní ẹni tí ó kó sáwọn nǹkan tí ń ba ìsìláàmù jẹ́ kó mọ̀ máa tán rẹ̀ pé mùsùlùmí lòun ẹni tí ó sì máa pe ààrẹ mùsùlùmí gbogbo ẹni tí ń bọ nǹkan tí sì ń pe ààrẹ mùsùlùmí gbogbo ẹni tí ń gbẹ́bọ tí ń pe ààrẹ mùsùlùmí ẹni tí ń sọ̀sùn tí ń sòsógbó tí ń sòsà tí ń yóò kò tí ń ṣe gbogbo àwọn nǹkan báyìí káàkiri gbogbo ẹni bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe hajj tú láàsì ní kó yẹ ìsìláàmù rẹ̀ wò náà kó túbá kó orí gbogbo àwọn nǹkan báyìí síwájú kó tó lọ lè ṣe hajj bẹ́ẹ̀ máa ń ṣe gbogbo àwọn nǹkan báyìí tó wá lóun lọ lè ṣe hajj àbí tó lóun ṣe nǹkan nínú ìjọsìn ọlọ́run ọba àlekíọ́lá ká mọ̀ pé èèyàn kan tara rẹ̀ ní kò ṣe nǹkan nínú ìjọsìn nínú àwọn májẹ̀mú tí hajj tí ó fi pé tí ó fi jọ́nà yàn lérí yàn òun náà ní alibulu òun náà ní kéèyàn bàlágà nínú àwọn májẹ̀mú hajj ni nínú ẹ̀ òun náà ní alákìlú òun náà ní làákàyè kéèyàn ó ní làákàyè ẹni tó bá jẹ́ wèrè ó bá ti wò ó lówó tó ó bá jẹ́ òun náà lóní gbogbo dúkìá bẹ́ẹ̀ ọmọ ti ya wèrè àbóni olóní dúkìá ẹ̀yà gbé sínú bàálù ká gbé lọ hájì eléyìí sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ pé ṣiṣẹ́ tú láàsì ní fún kó ṣe kíni kó ṣe hajj nítorí pé kò sí làákàyè nínú àwọn nǹkan tí ìjọsìn máa fi dọ̀ràn yẹn lórí yẹn tí ò sí lára rẹ̀ ẹ̀yẹ́ ọba àríkíọlá nínú àwọn májẹ̀mú ti ń bẹ fún hajj òun náà ní alhuriya òun náà ní kó má pé ẹrú ni ẹni tó bá jẹ́ ẹrú hajj yẹn fún kó ṣe hajj nínú ẹ̀ òun náà ní òun náà hajj alìsìtọ́ àyí òun náà ní pẹnu ayé alkùránì tààkà fún wa òun náà ní pẹnu hadith anabi sallallahu alaihi wasallam tààkà síwájú nípa ọ̀rọ̀ hajj pé kí o ní agbára tàbá wá ń sọ̀rọ̀ nípa alìsìtọ́ à ká ní agbára tá ń sọ nípa ọ̀rọ̀ hajj ọ̀nà mẹ́ta ló pín sí alìsìtọ́ hatu albadaniya sí hatu albadan òun alákọ̀ọ́kọ́ ní òun náà ní àlàáfíà ara kéyàn ó ní àlàáfíà láti ṣe hajj kéyàn ó ní àlàáfíà láti ṣe ní àjò eléyìí nínú agbára tá máa wá ní síwájú pé tó pé yóò ṣe hajj ẹni tí ò bá lálàáfíà ẹni tó tí ò bá rájì ṣe tó fi jáde láyé irú ẹni bẹ́ẹ̀ kò sí béèrè lọ́wọ́ lérí ẹ̀ tó bá dijọ́ gbé dàlùkìyàmà nítorí pé kí ni májẹ̀mú kan ni májẹ̀mú hajj ò pé inú ìlágbára òun náà ni al-istita'atu al-maliyya òun náà ni agbára owó agbára dúkìá tẹ́yìn ó fi sanwó mọ́kà ní àbó tó fi kalẹ̀ fún fámìlì rẹ̀ tí ó fi jẹun nígbà tó bá sínlé èèyàn kí ó jẹ́ gbèsè nítorí pé ó fẹ́ lọ mọ́kà gbogbo àwọn ẹgbẹ́ mi náà ló ti lọ gbogbo àwọn ẹ̀rẹ́ mi ló ti lọ mọ́kà nìkan náà ló kù ẹlòmíì yóò wá dá wàhálà lẹ̀ sínú gbèsè ayé ara rẹ̀ jíjẹ mímú rọrùn fáwọn ọmọ ilé àtìyàwó yóò wá ní dandan ní àbíkó lọ mọ́ká àbíká máa kó náà lálàájá àbíká máa kó náà lálàájì yóò wá kájọ yóò yáwó yóò ṣe ogun ẹ̀lú ra wọn yóò wá lọ mọ́ká tó bá dé yóò ṣe sábàkà náà tó bá dé yóò ṣàjọyọ̀ yóò ṣe ríṣiríṣi gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ ẹ béèrè lọ́wọ́ rẹ̀ rí bẹ́ẹ̀ ni pé kí ló sọ ọ́ di túláàsì fún un láti máa yáwó síwájú kó tó ṣe nǹkan tí èsè túláàsì lórí rẹ̀ nígbà tí ò lówó kòkòrò àwọn nǹkan báyìí tá a bá wòye sí dáadáa á rí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń tara wa láwùjọ tá a wà àwọn nǹkan míì bẹ́ẹ̀ tá a lágbára tí ò láwó lọ tí ò la gbẹ́kásẹ̀ ẹ̀ṣẹ̀ wàhálà kankan lọ ìrún nísìnyí kò la owó lọ ẹ̀yìn gbogbo àwẹ̀ gbígbà ní àtàwọn ṣẹ́ dáadáa kò la gbogbo àwọn wàhálà báyìí lọ amẹ́lómi ń bẹ tó wáyé kókó kírun ni wàhálà ni ó máa jẹ́ fún ìrún wúwo lọ́rùn rẹ̀ ju bí kan gbé àpáta lé lórí lọ kò ní kírun lásìkò ẹlòmí ò tiẹ̀ ní kí rárá àwọn tó bá wá jásìkò hajj ni ah, ọdún kẹ ọdún kẹ ọgbọ̀n ọdún ní tèmi ti ń lọ hajj èlé mọ́ lọ hajj lọ́dọọdún àwọn tó kù ń kọ́ tó jẹ́ àríkánù Islam kí ló fà á tó fi pa gbogbo àwọn nǹkan báwọn tì tòótú láàsì ní ká ní agbára owó kálágbára dúkìá

irú eléyìí náà inú àwọn nǹkan tí ma mú ìyàsí tí ma mú àjìsí ọ̀ràn àyẹ̀ fún ìyàní tí ojú ọ̀nà ò bá fọkàn balẹ̀ onídúkìá lóòótọ́ àlàáfíà sì ń bẹ àmọ́ ojú ọ̀nà tẹ́ gbà kọjá ojú ọ̀nà tí ó fọkàn balẹ̀ ni ojú ọ̀nà tó lè gba ẹ̀mí rẹ tó lè kó ìpalára bá ọ ní nígbà tó bá lo fẹ́ lọ àní sọ bá lọ àjì túláàsì nítorí pé kíni nítorí pé májẹ̀mú tẹ́yìn ó fi ṣe àjì kò tí ì pé lórí yẹn ni àwọn eléyìí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ pé káwò dáadáa síwájú ká tó ṣe kí ni síwájú ká tó di pé a lọ hajj òun ni ó sọ hajj di ọ̀ràn yẹn lé wa lórí bákan náà nínú àwọn májẹ̀mú yìí òun náà ni wujudul maharam fi haqqi al-mar'a àwọn fi haqqi nisa òun náà ni kéèyàn orí maharam kóbìnrin kó rí abẹ́wọ̀ kó rí eléwọ̀ rẹ̀ tí wọ́n jọ travel tí wọ́n jọ lọ hajj tàwọn oní eléwọ̀ obìnrin àwọn obẹ̀ látòrí ọkọ ẹ̀ àtàwọn àtòbí rẹ̀ àtàwọn tó jẹ́ pé nínú ṣẹ̀ríà Islam wọn ò lè fẹ́ra wọn sí tálíkì àwọn kan bẹ tó yẹ pé wọn ò lè fẹ́ obìnrin fúngbà kan tó bá padà dìgbà kan wọ́n lè fẹ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n bí ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ lápèjúwe nísìn bí àbúrò ìyàwó ẹni a lè fẹ́ nígbà tí ẹ̀gbọ́n rẹ̀ bá wà léèyàn àmọ́ tẹ́gbọ́n rẹ̀ bá ti kú léèyàn ìṣẹ̀lẹ̀ àgbà wà láyé ìgbéka ṣe kíni ìgbéka fẹ́ gẹ́gẹ́ maharamu mi kó wá mi lọ́kùnrin làjọ irú eléyìí kìí ṣe mahram àbúrò ọkọ ẹni kìí ṣe mahram ẹni kìí ṣe ẹni ẹlòmí àìlágbóyè ẹ̀sìn Islam ó bá débi pé mo fẹ́ travel yóò wá ránṣẹ́ sábúrò rẹ̀ pé wá bá ń dójú ìyàwó mi àtàwọn ọmọ mi lé eléyìí àìlágbóyè ẹ̀sìn ni kò bẹ́sìn Ọlọ́run ọba àlèkè ọlá mu inú àwọn tí ò gbọ́dọ̀ máa rí ìyàwó ẹ tí ò gbọ́dọ̀ máa jọ ṣe wọléwọ̀de tí ò gbọ́dọ̀ jọ wà papọ̀ nulé pẹ̀lú ìyàwó ẹ lóun nìkan iná làbúrò ìyàwó rẹ wà iná làbúrò ọkọ rẹ wà iná lẹ̀gbọ́n ọkọ rẹ wà gbogbo àwọn kan báyà ìṣẹ́kọ̀ọ́ ẹ̀ òun náà ní dá wàhálà alẹ̀ fún wa nínú ẹ̀sìn Ọlọ́run ọba àlèkè àríkíọ́lá ẹ̀yẹ oríṣẹ́ ọlọ́wọ́ bá àríkíọ́lá eléyìí inú nǹkan tó ṣe pàtàkì ni tó yẹ ká wò síwájú kómìnir tó ṣe hajj àwọn tó yẹ pé wò lè fẹ́ láíláí ọmọ ọkọ rẹ̀ ni ọmọ bíbí inú ẹ̀ ni ẹ̀gbọ́n rẹ̀ ni àbúrò rẹ̀ ni àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ni wọ́n jẹ maharam fún so ọba bẹ́ẹ̀ ṣe lómìnir bá bẹ́ẹ̀ ṣe hajj tí ò wá rí ẹni tí ó jẹ maharam fún tí ò wá torí ẹ̀ tí ó wá torí ẹ̀ tí ò lọ hajj irú obìnrin bẹ́ẹ̀ kò ní lẹ́sẹ̀ lọ́rùn nítorí pé nínú májẹ̀mú tí a yóò fi dọ̀nà ẹ̀lẹ́ lórí à májẹ̀mú yóò pé so látara àdé eléyìí àfi ká kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́run ọba àríkíọ́lá téèyàn bá nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọba àríkíọ́lá gbogbo nǹkan ní rọrùn fún yàn èèyàn ní máa dààmú ara rẹ̀ kò ní máa fìtínà ara rẹ̀ níbi tí ò síbi bẹ́ẹ̀ àwọn ẹ̀ eh, láìsí kí ni láìsí kó lọ pẹ̀lú mahram wọ́n ní kí ni ìdájọ́ orú ẹni bẹ́ẹ̀ wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ ó ní hajj hajj tó níhun hajj tó ti ṣe hajj náà gẹ́gẹ́ bí ọ̀ràn àyàn àmọ́ ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ látara pé kí ni látara pé ó tako òfin ọlọ́wọ́ bá àríkíọ́lá ó tako ìlànà nàbì sallallahu alaihi wasallam látara pé obìnrin ò gbọ́dọ̀ ṣe ìrìn àjò àbí kó ní mahram látara àdí eléyìí tó ti tú láàsì fún wa ìwọ́n kálukú wa ká kéwú àbí ká súnmọ́ àwọn onímọ̀ ká súnmọ́ àwọn àfáà ká sì wádìí nípa gbogbo àwọn nǹkan báyìí fún ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe hájì tó bá ní kápá láti ṣe hájì tá à ń sọ yìí àwọn ọlá ń bẹ fún lóríṣiríṣi tó pọ̀ àmọ́ torí àsìkò mẹ́ta nínú àwọn ọlá tí ń bẹ fún hájì òun náà ni pé alhaji yamhaku dunun hájì á máa pa gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ní lọ́rùn rẹ̀ téèyàn bá ti lọ lè ṣe hájì tó bá ti lọ lé ọlọ́run bá àlékiọlá tó ṣe áàdì gẹ́gẹ́ bó ṣe yẹ kó ṣe irú ẹni bẹ́ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ní lọ́rùn ọlọ́run bá àríkẹ́ọ́lá yóò bá pa gbogbo ẹ̀ṣẹ̀ náà rẹ̀ Abu Hurairah radiyallahu anhu ọgbà wa nínú hadithi rẹ̀ látọwà ní sọ̀rọ̀ Bukhari látọ̀dà anábì sallallahu alaihi wasallam anábì ní man hajja lillah anábì yẹn tó bá ṣe hajj fún ọlọ́run ọba àríkẹ́ọ́lá man hajja lillah ẹ̀wọ̀n mọ́jẹ̀mọ́ àkọ́kọ́ so fẹ́ ṣe hajj nítorí káwọn yóò bá mọ̀ pé ọ́ lálàájì ni o fẹ́ ṣe hajj àbí nítorí káwọn pè ọ́ lálàájà o fẹ́ ṣe hajj àbí nítorí kó bá kan yín àbí káwọn yóò bá mọ̀ pé ah, ìwọ náà lọ Mákà nítorí kí ló fẹ́ ṣe hajj alákọ̀ọ́kọ́ nu kò sì wúwa àwọn kòkí àwọn nígbà pé ní alfisk òun náà ni al-khuruju an at òun náà ni kéèyàn ó ṣe nǹkan tó yàtọ̀ sí tọ́lọ́wọ́ àlekíọ́lá pàálàṣẹ ká ṣe kéèyàn ó jáde kúrò níbi ìtẹ̀lé tọ́lọ́wọ́ àlekíọ́lá òun náà ni alifésì ẹni tó bá wá ṣe hajj tí ò wá ṣe gba àwọn pàpàlàpàlà yìí nígbà tó fi ń ṣe hajj ẹlòmíì ń ṣe hajj yóò gbé ogun olóró ó lòun lọ lè ṣe hajj ń sì ń gbógun olóró lọ ilẹ̀ ilẹ̀ lábá ń gbé lọ Saudi ẹlòmíì ó alaihi wasallam sọ anábì ní man hajja lillah ẹni tó bá ṣe hajj fọlọ́wọ́ bá àlekíọ́lá wá ṣe ránù nígbà tí ṣe ájì wàlàmùyàmùsọ kò sí wá kò kí kò wà bàjẹ́ anábì ní rọ́jà kàyọ́mì wà làdátù ọmọ anábì ní irú ẹni bẹ́ẹ̀ yóò padà bí ọjọ́ tí nígbà tí ìyá bí ni kàyọ́mì wà làdátù ọmọ hù njẹ́ àti lọ́mọ kékeré kan tí wọ́n bí lónìí tààsì ló lẹ́sẹ̀ lọ́rùn káwọn lọ́mọ kékeré iṣẹ́ fi kán ní kí ló ṣe ọ ẹ̀ṣẹ̀ wo ni ó ṣe ọ ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí anábì ní bó ṣe padà nu sílé gẹ́gẹ́ bígbà bákan náà nínú ọlálálá inú àǹfààní tí ń bẹ fún àjì yìí òun náà ni pé alhaju jaza uhun janna ájì taariun ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá àlejòọlá kò sẹ́sàn míì fún tó ju àlìjánà lọ anabi sallallahu alaihi wasallam fún wa nínú rẹ̀ anabi ní al Ànábì ní kíyàn ṣe umura lọ́dún kan sí ọdún kejì ó ṣe umura lọ́dún yìí sí ọdún kejì tí ń bọ̀ tó tún ṣe umura Ànábì ní kafaratun lima baynahuma Ànábì ní yóò pa gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ láàrin ọdún yẹn yóò pa rẹ̀ fún ọ ni Ànábì ní wal hajjul mabrur téèyàn bá wá ṣe hajj ni hajj tọ́lọ́wọ́ bá àlejò látẹ́wọ́gbà ọlọ́wọ́ bá àlejò lọ́wọ́ àrí tẹ́wọ́gbà hajj kankan àbí téèyàn ṣe bọ́lọ́wọ́ bá àlejò láti ní ká ṣe níbàámu pẹ̀lú súnà Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní laysa lahu jaza illa aljanna Ànábì ní kò lẹ́san kankan tó ju aljanna lọ kò ní ẹ̀sán kan àbí ìtọ́lọ́wọ́ bá àlejò ọlọ́sànyàn tí ẹ̀ bá ṣe ájì tọ́lọ́wọ́ bá àlejò ọlátẹ́wọ́gbà àlìjọ́nà lọ́wọ́ yóò fi sìn ẹlẹ́sàn ní jihadi ló jẹ́ fáwọn obìnrin àwọn ọkùnrin a ṣe jihadi a lógún a jagun sójú ọ̀nà ọlọ́run ọba àríkíọlá tánàbí sallallahu alaihi wasallam tánàbí yóò yé wa jihadi wà àwọn obìnrin náà wá ń sojú kòkòrò ibẹ̀ asáwọn náà lè máa jagun ni Aisha radiyallahu anha ìyá wa Aisha wá lọ bá Nabi sallallahu alaihi wasallam ó ní narol jihada afdal al-amal ó ní ìyá Nabi sallallahu alaihi wasallam ó ní àwọn àárí pé jihad àárí pé iṣẹ́ tó lóore jù ni inú àwọn iṣẹ́ tó lóore jù ni ẹwọ̀rọ̀ tí yàwá sọ yìí ó ní nára àrí bẹ́ẹ̀ nígbà tó wá sọ bá anábì sallallahu alaihi wasallam làbí yóò kiri dárí anábì ó sì ta kò pé kèé sí bẹ́ẹ̀ ẹ̀yìn ó wá ní àfàlà nujahid sáwọn náà lè máa jagun sójú ọ̀nà ọlọ́run ọba àlekíọ́lá ni ẹwà àwọn obìnrin tó jẹ́ pé ọlọ́run ọba àlekíọ́lá ó jọba lọ́kàn wọn pé ah, àwọn ohun tán pè lókun yìí ọmọ tán pè bẹ́ẹ̀ ogun tí ó gbọ́kọ̀ ọkọ̀ tí ó gbádá tó lè lókun kó mọ́ dèémá tí wọ́n lè sa aládá tí wọ́n lè yìí ń ba irú ẹ̀ náà ni yàwó Aisha béèrè pé jíkà obìnrin náà máa ṣe afẹ́lá nujahid sáwọn náà lè máa jagun ni nígbà tó jẹ́ pé iṣẹ́ tó lóore jù ni lọ́dọ̀ Ọlọ́run ọba àríkẹ́ọlá anabi sallallahu alaihi wasallam anabi wá fún yàwó Aisha lésì pé láà anabi ní ẹ̀yin obìnrin ẹ má jagun ẹ má lójú ogun anábì ní walakin afdalul jihad hajjun mabrur anábì ní tó lọ́lájú nínú jihad fún ẹ̀yin obìnrin òun náà ni hajjun maburur òun náà ni hajji tí ọlọ́run bá rìkẹ́ lọ́ba ti tẹ́wọ́ gbà so a jẹ́ pé kéèyàn kóbìnrin ó ṣe hajji nínú jihad láńlá yàtọ̀ sí kó ṣe orígun ẹ̀sìn islam rẹ̀ ó mú ọ̀ràn yẹn rẹ̀ wá ẹ̀yìn àtúnkà fún kó ṣe kíni kó tún wa yìí ó ní àwọn orígun nínú erigun ẹ̀ òun náà alị alihiram ka àràmí nínú mi náà ni atawaf kátàwáfù ilé ọlọ́wọ́ bá àríkẹ́lá inú ẹ̀ òun náà ni àsáyù bẹ́ẹ̀nà sọfà wal marwa òun náà ni ká pọ̀sẹ̀sẹ̀ láàrin òkè sàfà àti òkè marwa nínú ẹ̀ náà ni alwuqufu bil àràfà òun náà ni ká dúó ní òkè àràfà gbogbo àwọn tó kù hajj oníkálukú wa kó gbìyànjú ká gbìyànjú ká wá ìmọ̀ ká wá ẹ̀kọ́ nípa rẹ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlákọ́mọ́sá bùwá láti rí táàfi pé erigun yìí nínú àwọn orígun ẹ̀sìn Islam wa bákan náà ká lọ lè máa gẹ́gẹ́ bá sọ fúnra wọn bí àwọn orígun tó kù ipe kò sí orígun kan náà àwọn ẹ̀sìn nínú àwọn tá a ti kà kọjá sí fún wa yìí tó jẹ́ àwọn iṣẹ́ ṣíṣe yìí tí ó sí àwọn nǹkan míì tọ́lọ́wọ́ bá tún kàlà fún wa tó jẹ́ bí àwọn nàwáfíìl irú rẹ̀ náà ni umra gẹ́gẹ́ bí zaka ó ní sàárà tó jẹ́ pé ọ̀kẹ́ sọ̀rọ̀ yàn àmọ́ náfìlà ni gẹ́gẹ́ bí irun ṣe ní àwọn nàwáfíìl tá a tún máa ń ṣe gẹ́gẹ́ bí àwẹ̀ náà ṣe ní àwọn tàtọ̀ wàhálì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àhájì ṣíṣe òun náà ni umra èèyàn lè máa ṣe umra lọ́dọọdún ó lè máa ṣe umra ní gbogbo ìgbà eléyìí náà nínú orí ńláńlá ni tó jẹ́ pé téèyàn bá ń ṣe kẹ́kẹ́ bá ti kà fúnra síwájú nù hadith anabi sallallahu alayhi wa sallam ni yóò máa pa ẹ̀ṣẹ̀ téèyàn bá ń ṣẹ̀ láàrin méjèèjì rẹ ni abẹ́lẹ́ ọba àríkẹ́ ọlá kọ́mọ́sá sàlékún agbóyè ẹ̀sìn rẹ fún wa abẹ́lọ́wọ́ bá alikẹ́ ọlá kó ń sàfi òdodo mọ́ alódodo kó já tẹ̀lé abẹ́lọ́wọ́ bá alikẹ́ ọlá kó fi bàjẹ́ hàn wá ní bàjẹ́ kọ́lọ́wọ́ bá alikẹ́ ọlá kó jẹ́ jìnà sí allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidum majid allahumma barik ala muhammadin wa ala ali muhammad كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودم أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من أزواجنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم